háà kí ló ń ṣẹlẹ sí ọdúnládé adékọlá mo lérò pé gbogbo yín mọ arákùnrin tó ń jẹ ọdúnládé adékọlá tí àwọn èèyàn tó máa ń pè ní sàmú alájọ kí ló ń ṣẹlẹ sí arákùnrin yìí ọrọ yìí ò tójú sí wa ọrọ yìí ò so sí ni lẹnu ó tún buyọ sí i kí ló ń ṣẹlẹ lágbo òṣèré làwà kí ló ń ṣẹlẹ sí ọdúnládé adékọlá o nítorí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń sọ wípé ká gbìyànjú láti máa gbàdúrà fún àwọn òṣèré wa nítorí wípé púpọ̀ lára wọn àwọn nǹkan tí ó máa ń dojúkọ wọn ó máa ń ju agbára wọn lọ nígbà míì àti wípé àwọn ìdojúkọ tí wọ́n máa ń rí ní ẹnu iṣẹ́ ó máa ń pọ̀ gidi gan lágbo òṣèré làwà ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inúwé ìròyìn náà kẹ́ lè gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìròyìn náà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ ìdùmàrè ọpẹ́ ọmọ àjíbóyè lórúkọ tèmi ẹ kú déédéé wò yìí níbikíbi tó bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé Sàámú Alájọ tí gbogbo wa mọ̀ sí Ọdúnládé Adékọ́lá ó ti gbé e lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ o Instagram ó ní wípé o ó ní kí gbogbo ayé kí wọ́n máa bá òun jó kí wọ́n máa bá òun yọ̀ torí wípé fíìmù ọ̀hún tuntun tí orúkọ rẹ̀ ń jẹ́ lákàtàbú ó ti pa owó tó lé ní fifty million ní ẹnu ìgbà tí ó rìlíìsì fíìmù náà sí sinimá ó ní kí gbogbo ayé o kí wọ́n máa bá òun jó kí wọ́n máa bá òun yọ̀ pé lákàtàbú ó ti pa bíi fifty million lẹ́nu ìgbà tí wọ́n rìlíìsì fíìmù náà gbogbo ẹ̀yin olólùfẹ́ ọdúnládé adékọ́lá ẹ tẹ congratulation sí ìsàlẹ̀ fídíò yìí ká lè máa bá ọdúnládé adékọ́lá ṣe àjọyọ̀ fíìmù rẹ̀ tuntun lónìí a kò ní rí jù báyìí lọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ire lójú gbogbo ọmọ àríwó tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.